ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ترى فتح المجيد شرح كتاب التوحيد تي أنباك كارلو نبتي أكلني هنا باب قوله تعالى ولله الأسماء الحسنى فدعوه بها بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى قالوا باب قول الله تعالى ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن لله تسعة وتسعين اسما مئة إلا واحدة من أحصاها دخل الجنة وهو اسم يحب المتوى أخرجاه وجاءوا في صحيحين من حديث سفيان بن عيينة ورواه البخاري ورواه البخاري عن أبي اليمان عن أبي الزناد عن الأعرج عنه وأخرجه الزوجاني عن صفوان بن صالح عن الوليد بن مسلم عن شعيب بسنده بسنده مثله وأراد بعد قوله وزاد بعد قوله يحب الوطن هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتقدم الخالق البارئ المصور القهار الغفار الوهاب الرزاق الفتاح العليم القادر الباسط الخاطر الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحكيم المحيط الحسين الجليل الكريم الرحيم المجيب الواسع آه، الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé tíra tí a ń bá kíkà rẹ̀ lọ yìí òun náà ni tíra Fatihul Majid شرح كتاب التوحيد tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tó kún sínú rẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀nà tí mùsùlùmí ń gbà ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba sheikh muhammad ibn abdulwahab wọ́n gbé tírà yìí kalẹ̀ bí kò máa jẹ́ àkíyèsí ńláńlá láti máa fi ṣọ́ wa níbi àwọn ọ̀nà tí ẹbọ tí máa ń gbà ṣẹlẹ̀ sí mùsùlùmí níbi tí a wá fẹ́ kà lẹ́nu ṣéèkì ní báàbù qawlillahi ta'ala walillahi al-asma'ul husna. فدعوه بها وذر الذين يلحدون في أسمائه ونرى نقى آية القرآن سيرون بني ولله الأسماء الحسنى إيه إني أولون ìní mo ní àwọn orúkọ tó rẹwà orúkọ tó rẹwà tọ́lọ́wọ́n ọba ní í ṣe fàdé ríú ubi ha àwọn orúkọ yẹn náà ni kẹmọ wá fi bẹ ọlọ́wọ́n ọba wàdẹ̀rú lẹ́rí na ìrìnàjò na fi asma'i ọlọ́wọ́n ní ẹ fi kalẹ̀ ẹ pa tìyányán alladhina yulhiduna fi asma'ihi àwọn tó ṣe pé wọ́n ń se ẹbọ pẹ̀lú ọlọ́run ọba látara orúkọ ọlọ́run ọlọ́run ọba ní ká parọ́ àwọn abẹ́ẹ̀tì ká jìnà sí wọn الشيخ عبد الرحمن آل الشيخ واني عن أبي هريرة رضي الله عنه ọlọ́wà gba ọ̀rọ̀ yìí wá anna rasulallah sallallahu alaihi wasallam ipe annabi sallallahu alaihi wasallam ọsọ báyìí pé inna lillahi tis'ata wa tis'ina isman ipe wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ní àtún ìlà wàhídà yẹn ni pé ọgọ́rùn ó di ẹyọ kan náà ni àwọn orúkọ tí ọlọ́wọ́n bá ní man ahsaha ẹni tó bá ń tó sọ dáadáa dákọ́lẹ̀ jannata yóò wà àlìjánà wà ó wà wítìrún wọ́n ní ọlọ́wọ́n bá òun ni ọba wit ọba àṣó ọba ẹyọ kan yuhibbul witra ó sì máa ń fẹ́ràn àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tó lélẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní àkọ̀rọ̀já òfin sàkẹ́yìn wọ́n ní Bukhari àti Muslim wọ́n gbà wá nínú sàkẹ́yìn wọn tàbá wo áyà tí yìí tọ́lọ́wọ́n bá ní walillahi asma'ul husna a rí pé náà ni hadisi yìí náà ni ń ṣàlàyé ìtumọ̀ al-asma'ul husna wípé ọlọ́wọ́n bá ní àwọn orúkọ yìí kọ́dà nábi tí wọ́n kó ní àkóyawọ́ pé ìtumọ̀ àwọn orúkọ tọ́lọ́wọ́n ní òun náà ni pé àwọn orúkọ 99 kan wá ń bẹ ẹni pé ọgọ́rùn-ún ó di ẹyọ man ahsaha ẹn tó bá ṣọ́ ìtẹ́lómi ma ń sọ ní pé ẹn tó bá ha lérí kìí ṣe yẹn ìtumọ̀ tó bá ní pé èèyàn ṣọ́ òun ni pé èèyàn sọ ìtumọ̀ rẹ̀ bákan náà èèyàn ń sọ lílo ìtumọ̀ rẹ̀ yẹn òun ni ìtumọ̀ man ahsaha lápòjúwe inú àwọn orúkọ tí olúwọ bá pera rẹ̀ Ona ni arrahim arrahim ọba tó ṣe pé tó bá di ní ọjọ́ ìgbéǹde alkiyama yóò kẹ́ àwọn tí wọ́n bá ń tẹ̀lé àṣẹ rẹ̀ ní kíkẹ́ ọ̀tọ̀ bákan náà ọlọ́run bá kóra rẹ̀ ní arrahim arrahman ọba oníkẹ́ ìkẹ́ ayé tó ṣe pé ìkẹ́yìn kárí mana dhur rahmeti alwasi'a ẹni tí ìkẹ́ rẹ̀ fẹ̀ tó kárí gbogbo nǹkan tó dá èyàn ti mọ̀ bẹ́ẹ̀ ó wá kú sí sọ bó lè ṣe mọ́ wá ń sọ orúkọ ọlọ́run àbí ìròyìn rẹ̀ òun náà ni kọ́ wá ṣe pé tíyàn bá rí ìkẹ́ ọlọ́run ọba kan nílé ayé èyàn rí ìkẹ́ kí ó ti gbà pé ọlọ́run ọba náà ni ara ìkẹ́ rẹ̀ lélẹ́yìí so bákan náà tí ọlọ́run bá bá ṣe ìkẹ́ fún yàn kí yàn má darí rẹ̀ lọ síbòmíì ìpè lágbájá òun ló jẹ́ kí ìkẹ́ yìí kọ́ bọ́ sí i àbí nǹkan kan ló jẹ́ kí ìkẹ́ yìí kọ́ jẹ́ tòun kí yàn gbà pé ọlọ́run ọba òun ni ọba tó jẹ́ kó bọ́ sí ló jẹ́ kó rọrùn tí ó túmọ̀ pé àṣọ́ha èèyàn sọ níjẹ́ báwọn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn orúkọ tí ànábì sọ pé 99 ni wọ́n yìí وني وروى ورواه البخاري عن أبي اليمان عن أبي الزناد عن أعرج عنه وأخرجه الجر زجاني عن الصفوان عن صالح عن الوليد عن مسلم عن شعيب بسنده مثله wọ́n ní Imam Bukhari wọ́n tó gba hadith mi jáde tó ṣe pé sanadi rẹ̀ yẹn náà yẹn ni pé àwọn tí wọ́n gbà wá ó ṣe dédé irú títí àkọ́kọ́ yẹn náà wazad ọwá fi lékún ipe báadà kọ́ọ̀lì yìí wọ́n ní yuhibbul witra ó ní wà ọwá fi lékún pé huwa Allahu la ilaha illa huwa rahmanur rahim wọn lọ́wọ́ fi lékún báwọn sọ̀mọ́ èyí tó rìnlẹ̀ ni pé kìí ṣe nínú Sahihul Bukhari náà ni ibi tó ti ka orúkọ ọlọ́run ọba ní 99 yìí èyí tí ó gbajúmọ̀ táwọn èèyàn máa ń kà tó ní wallahu alladhi la ilaha illa huwa الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن دي الصبور tó gbajúmọ̀ èyí tó rìnlẹ̀ jù ní pé alimamu Tirmidhi òun ló gbà wá bẹ́ẹ̀ sì ni àdífì ń àdífì tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni àdífì da'if ni ẹ̀rí pé bá wò bí wọ́n ṣe kà sínú tírà tí Sheikh Abdurrahman al توقف هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام هو الله سيدي صالح تني الوارث الرشيد الصبور ثم قال الترمذي ما الترمذي وصبايك هذا حديث غريب يقول حديث غريب وقد روى من غير وجه عن أبي هريرة وقد روي من غير وجه an abi ureirata yẹn ni pé àwọn ọ̀nà oríṣiríṣi náà ni wọ́n ti gbà lọ́dọ̀ abu ureira ó ní wala na'lam fi kathirin min riwayat dhikru al-asma'a illa fi hadha al-hadith wọ́n ní bá ṣe wá gbà wá ọ̀nà mú gẹ́gẹ́ tó gbà sínú tíra rẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n gba hadithi yìí lọ́dọ̀ tírìmìsì tọlọ ní òun ní àwọn orúkọ 99 ẹni tó bá ha ẹni yẹn yóò àlìjẹ́nà ó ní wọn ọ̀dá orúkọ yẹn wọn ọ̀dá kọ rẹ̀ àfi níbi ẹyọkan yìí náà ni so wọ́n ní wàládì àwọ̀lá àlẹ́yìn ní gba àdíìsì tí wọ́n máa ń gba àtẹ́ntẹ́ hifad àwọn tí wọ́n há àdíìsì ànábì lórí púpọ̀ wọ́n lóhun ni pé anna sardal asma fi adal hadith mudarrajun fihi ike má ṣe ka orúkọ yẹn tí wọ́n ní inna lillahi 99 man ahsaha ẹni tó bẹ lè ha dáadáa tó ń ṣọ́ dakhala aljannata yọ́wọ́ aljanna tó wá fi sí pé inna Allah wa huwa witrun yuhibbul witra ọlọ́wọ́ bá jẹ́ ọba aṣọ ẹyọ kan tuntun ní ó sì fẹ́ràn àwọn nǹkan tó bá jẹ́ huwa Allahu alladhi la ilaha illa huwa wọ́n ní mọ̀dárájì ni yẹn ni kí kò kí ń ṣe ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam náà ló ti wá ànábì kọ́ ló kà fún wọn bẹ́ẹ̀ ẹni tó gba hadisi yẹn wá òun ni ó ń sọ yẹn ẹni pé Shu'aib náà ló sọ ẹni pé ẹni tó gba látọ̀dọ̀ Muslim an Shu'aib ìsànàdì kì í ṣe pé wọ́n látọ̀dọ̀ ànábì sallallahu alaihi so bó láṣe mà á padà rí pé àwọn orúkọ kan bẹ́ẹ̀ tó ṣe kí ńgbà tí àwọn àfáà kan padà lọ lè wádìí wọ́n wọnú hadith anabi wọ́n wọnú al-Qur'an wọ́n rí pé ọlọ́run ọlọ́run ọ̀sọ́ra rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó kọ́ tọ́lọ́run ọba ti pera rẹ̀ èyí máa ń pe ọlọ́run ọba bẹ́ẹ̀ tí ẹ bá ń pe ọlọ́run ọba nírú ọkọ̀ báwọn èèyàn ń ṣe tó burú ní ẹ̀ṣẹ̀ ńláńlá wọn náà ń pè ní al-ilhad fi asma'illahi èèyàn bẹ pé ro nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run ọba ni so sheikh abdulrahman al-sheikh wọ́n ní wà innama dhalika kama rawa al-walid ibn muslim wọ́n ní bí walid ibn muslim ṣe gbà wá وعبد الملك بن محمد الصنعاني عن زهير بن محمد أنه بلغه عن غير واحد من آل العلم أنه قال ذلك ولا أنبو لا تدعوا أنت وقبو تيشن كنو عن عفا ni wọ́n sọ pé ọ̀rọ̀ yìí ike mùdárájì ni ike àdísàwọn yẹn máa ń ká àtọmọ ní wáyé láìlá sí wọ́n lè arahman arahim alimaliku so alikudu asalam tó ń ká mùdárájì ni yẹn ni pé ọ̀rọ̀ tí ẹni tó gba hadith yẹn wá òun ló fi kún láti ọ̀dọ̀ ara rẹ̀. ayé anna ń jama yóò á mi lè qur'an yẹn ni pé wọ́n kó ọ̀rọ̀ yẹn jọ láti inú al-qur'an kama rawa an ja'far bin muhammad wa sufyan wa abi zayd al-mughawi wallahu a'lam. wọ́n ní bí abdulrahman ja'far bin muhammad ṣe gbà wá sufyan bin zayd. wọ́n ṣe gbà wá wọ́n ní kìí sọ́dọ̀ ti jáde wá báwọn so wọ́n nípa àwọn kanáka wo wíkẹ́ ọlọ́njẹ́rú ọkọ̀ yìí ọlọ́njẹ́rú ọkọ̀ yìí ni wọ́n gbé kalẹ̀ náà ni a ti gbọ́ tí àwọn èèyàn máa ń sọ kí n sọ pé àwọn àfáà máa ń sọ láyé àsìkò ọ̀làjú ìmà wípé àwọn orúkọ kan ń bẹ tó ṣe pé wà nínú orúkọ yìí bí lápòjú ní sin alìkọ́fídù ọlọ́wọ́n bó kúrò ní alìkọ́fíd bákanáà alìráfíìrù ọlọ́wọ́n kúrò rẹ̀ bẹ́ẹ̀ arráfíì so ó mi pẹ́ntán bá sọ ní tánpẹ̀ ní abdurráfíì kọ́mọ̀ jẹ́ abdurráfíì máa wọ́n kọ́mọ̀ fi abdù sí kọ́kàn yóò ń lásán bẹ́ẹ̀ ni rashid ọlọ́run kúra rẹ̀ ní ọlọ́run sọ pé mi ni Ar-Rashid ẹ̀tọ́ bá sọ ní Abdurrashid ní pẹ̀lú Abdurrashid tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yà máa jẹ́ kó yí àwọn èèyàn pé òun yìí ṣe Abdurrashid Rashid lásán náà ni òun ń jẹ́ bẹ́ẹ̀ náà ni Sabur Sabur ó kọ ọlọ́run kọ́ ní jẹ́ Sabur Al-Halim lọ́wọ́ bá pera rẹ̀ ẹ̀tọ́ bá sọ ní Sabur kò túmọ̀ sí pé yóò yí ó kọ padà kọ́mọ̀ máa kóra rẹ̀ ní abdul sọ̀búrù kọ́mọ̀ fi abdul kuma kó kà máa jẹ́ sọ̀búrù lásán tọ̀ torí pé kí ni in tó gba orúkọ yẹn wá ọ̀nà tí ò lẹ́sẹ̀ lẹ̀ ni wọ́n wọnú alukur'an wọ́n wọnú hadith anabi sallallahu alayhi wa sallam ọ hàn pé anabi sallallahu alayhi wa sallam kò pé ọlọ́wọ́n ọba ní rashid sọ̀búrù khafid so kò pé ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ so náà ni àwọn àfáwà wò sheikh uthimin alayhi rahmatullah wọ́n wá wo tíra al-Qur'an wọ́n wo hadith anabi sallallahu alayhi wa sallam inú tíra wọn ti ń jẹ́ al-qawa'idul muthla sheikh wa ni wa jama'atu tis'ata wa tis'ina isman mimma zahara li sheikh ni àwọn gangan àwọn náà ṣe àkójọ orúkọ 99 nínú orúkọ ọlọ́run mímọ́ bọ̀hárọ̀ lé ní ìtọ́ hàn sí mi ní o táwọn ń rí báyìí min kitabillahi ta'ala látinú tíra ọlọ́run látinú alkùrán wa sunnati rasulihi sallallahu alaihi wasallam àti láti sunna nabi sallallahu alaihi wasallam so ó túmọ̀ sí pé titinú

ẹ̀sìn fẹ́ náà nídìí ẹ̀rí kódà gbogbo tí ẹ bá fẹ́ ṣe nídìí ẹ̀sìn tó bá pé fẹ́ẹ́ ló bá fẹ́ fi ṣe o nídìí ọ̀hún wáyà kankan sí o nídìí wàhálà tó aké wá sí ìfẹ́ ló fẹ́ ṣe o nídìí wàhálà kódà àwọn tí ń bẹ nídìí òfì wọ́n lè ṣe wá sí ìfẹ́ nu tí wọ́n sọ tí ó dùn dáadáa o nífẹ̀ẹ́ rí kankan sí tòun ò ní fi ayà kúránì ò ní fàdísì kankan sí wọ́n sì sọ fẹ́ nu wọn tó wá fẹ́ sọ so bẹ́ẹ̀ ni gbogbo àfá tó bá fẹ́ ṣe wá sí ìfẹ́nu onílì wàhálà lọ títí àmọ́ tó bá fẹ́ ṣe wá sí tẹ̀sìn onílì wàhálà o ọwọ́ ayà Qur'an ọwọ́ hadith Ànábì ọwọ́ ọ̀rọ̀ táwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n sọ so náà ni Sheikh Uthaymeen wọ́n ní ìgbà tí ó ti hàn sáwọn ipe tinú Sahihu tinú Tirmidhi yẹn tó sọ pé wallahu alladhi la ilaha illa huwa arrahman arrahim almalik alqudus assalam almu'min tí gbogbo a ṣe rí òun ipé dọ̀ífù ni ipé àmúdárájì ni àmì eh, múdárájì àmì múdárájì ni so àdéhùn múdárájì ni yẹni pé ẹni tó ń gba hadith yẹn wá òun ló fi kún ọwọ́ bẹ̀rẹ̀ ń lálàáfíà hadith ànábì ni òun ló wá ṣe ìdọ́rọ̀jù rẹ̀ so ó fi ti ẹ̀hún ló fi kun látọ̀dọ̀ ara rẹ̀ irú ẹ̀ náà máa ń bẹ nínú àwọn àdéhìsì rẹ́kẹ́tẹ́ tó ṣe pé tẹ́bá wẹ̀rí pé mútúrájì ni ọ̀rọ̀ yìí tó pé ọ̀rọ̀ anájú ti wà nílẹ̀ lọ́tọ̀ kódà ńgbà míì máa ń bẹ níbẹ̀rẹ̀ ńgbà míì máa ń bẹ láàrin ńgbà míì máa ń bẹ ní ìparí hadith tó pé àwọn fún ni mútúrájì náà lélẹ́yìí pé àà eléyìí kìí ṣe ọ̀rọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ tírù nǹkan báwọn bá ti wà lára hadithi so dọ̀ inú àwọn ara yẹni na àlùwá ọmọnà nínà tọ́ẹ̀f inú àwọn tọ́ẹ̀f inú àwọn tọ́ẹ̀f máa ń pàdé sí yóò lálàáfíà ni so sheikh usemin wọ́n ní àwọn wọnú ayal Qur'an àwọn wọnú àwọn hadith anabi sallallahu alaihi wasallam àwọn wá sa àwọn orúkọ míì jọ tọ́jẹ́ 99 báwọn náà ẹ̀rí pẹ̀lú eléyìí náà ìgbìyànjú ti Sheikh ọ̀sẹ̀mínú ni àmá ìgbìyànjú yẹn ìgbìyànjú tó dúó lérí hadithun sahih ni tó dúó lérí àwọn ayal Qur'an ni Sheikh wá ní Allah ní 99 tí wọ́n ṣe wá ní wọ́n ní Allahu al-ahadu al-a'la al-akramu الظائر الباطن الباري البر البصير ó mi pé gbogbo ẹni tó bá ti ń gbọ́ ọ̀kan nínú àwọn ọkọ̀ gbogbo ọkọ̀ tá ń kà yìí ìyẹn lè fi ábùdù ìyẹn lè fi sí ìyẹn lè fi ábùdù sí àwọn orúkọ yìí àtàwẹ̀ẹ̀nì albarru albasir àtàwàb aljabbaru alhafidu alhasibu alhafizu alhafiju alhafiju yíò sí nínú inú títà kọ́kọ́ tí tó ti gbajúmọ̀ wọn bákanáà alhaku almubin alhakim alhalim alhamid alhayu alqayyum alkhabir alkhaliku alkhallaq kò sí alkhọláàkù nínú èyí tó gbajúmọ̀ ohun arra'uf arrahman arrahim arrazak arraqib assalam assami ashakiru kò sí shakiru nínú orúkọ tọ̀hún ashakur ashahid asomadu al'alimu olóńkọ́ra rẹ̀ ní al-alimu kò sí nínú orúkọ yìí tó gbajúmọ̀ 99 names of Allah kò sí nínú rẹ̀ al-aziz al-azim al-afu al-alim al-alish al-ghafaru al-ghafur ṣal-ghafur wà mẹ́ inú kọ́ ti 99 names wọn ok al-ghafaru ńkọ́ al wọn wà mẹ́ na bákanáà al الفتاح القادر القاهر القدوس القدير القريب كوزي القريب مه القريب هو نور كولون إيه؟ القدير نوزم القادر هو مه بكنا المتعاين إيه؟ القدير القويش القهار الكبير الكبير سمي أبي آه الكبير وامه الكبير المتعالي الكريم اللطيف المؤمن المتعالي المتكبر المتين تعالى المتين وامه المتين وامه المجيب وزال المجيب وامه so, المجيد المحيط المصور المقتدر المقيت الملك almaliku kò sí almaliku mẹ́ almaula kò sí mẹ́ almaula ọlọ́run sí pèrè ní almaula ni'mal maula allahu maulana almuhaiminu annasiru annasir tọ́gbẹ̀ ní nasir abdun nasir alwahidu alwarithu alwasi'u alwadudu alwakilu alwaliyu alwahabu sheik wa ní gbogbo ìtàwọn káyí ìbẹ̀ nínú alkùrán wọ́n ní wà mínà súnà ti rasulullah sallallahu alaihi wasallam wọ́n nínú àwọn ọkọ̀ táwọn tó wá rí nínú súnà nabi sallallahu alaihi wasallam wọ́n rí 18 níbẹ̀ nínú súnà aljamil yẹni pé yẹn lè sọ̀yẹ̀ abdul jamil bákan náà aljawadu ìyẹn lè sọ̀rọ̀ ní abduljawad kò sínú ètò gbajúmọ̀ wọn àbí bẹ́ẹ̀ náà ni alhakamu alhakam ó wà nù rẹ̀ alhakam alhadu alhayiyu alhayiyu kò sí nínú ètò gbajúmọ̀ yẹn arab arrafiq òun sí mẹ́ asubuhu الصبوح يلسو يعني عبد الصبوح بقنا السيد يلسو يعني إيه؟ عبد السيد عبد السيد بقنا الشافي الطيب عبد الطيب يلسو به إيه؟ القابض الباسط المقدم المؤخر المحسن يلسو يعني إيه؟ عبد المحسن المعتي المنان يعني عبد المنان الوتر so عبد الوتر so bí sheik ṣe ṣe ìgbìyànjú rẹ̀ yẹn ni pé sheik ọ̀fẹ̀mín alayhi rahmatullah tí wọ́n ṣe ìgbìyànjú láti mú orúkọ ọlọ́run tó wà nínú al-Qur'an àti láti inú hadith Nabi sallallahu alayhi wa sallam sheik muhammad abdul wahab الشيخ عبد الرحمن الشيخ وني هذا ما ذكره العماد بن كثير في تفسيره وني شيخ طبعا صحيح يبقى حديث يو حديث مدرج وني امام ابن كثير انا صرع ثم قال وني امام ابن كثير وصبايك ليعلم وني كان يقول لمو أن الأسماء الحسنى wípé àwọn orúkọ ọlọ́run ta ní pé ọrẹwà tọ́lọ́run ní yìí wọ́n ní lẹ́yìn sẹ́tì munhasiratun fi tis'ati wa tis'in wọn ọmọ lérí 99 lásán o ẹni pé ó kọ ọlọ́run ó ju 99 lọ wọ́n wá fẹ́ mú ẹ̀rí wá wọ́n ní bidalil ma rawahu ahmed wọ́n ní pẹ̀lú hadith tí imamu ahmed ti bá wọn gbà wá an yazid bin harun an fudail àbí an fudayl bin marzouk an abi salamata aljuhani an alqasim qasim náà gbà wá bin abdulrahman an abi látọ̀rọ̀ bàbá rẹ̀ an abdullah bin mas'ud an rasulillah sallallahu alaihi wasallam qala lánàbí sọ báyìí ẹni pé ẹ̀rí náà tó ẹgbẹ́ wọ́n mẹ́ fi múlẹ̀ pé orúkọ ọlọ́run ọ̀pọ̀ ju 99 lọ wọ́n ní kọ́ọ̀lù ànábì sọ báyìí pé ma asọ́ba ahadun qatun hammun wala husnun ipe ìbànújẹ́ kò ní bá ẹnìkankan àbí ẹ̀dùn ọkàn kankan kó ṣẹlẹ̀ sí ẹnìkankan faqal tọ́wá sọ báyìí ẹni pé gbogbo ẹni tí ìbànújẹ́ bá ṣẹlẹ̀ sí àbí ẹ̀dùn ọkàn ṣẹlẹ̀ sí faqal tọ́wá pé allahumma ìpè ọlọ́run mi ò inni abduka ẹrú rẹ ni mo jẹ́ o ibnu abudika ọmọ ẹrú rẹ lọ́kùnrin ni mo jẹ́ ibnu amatik ọmọ ẹrú rẹ lóbìnrin ni mo jẹ́ nasiyati biyadik aṣọ eré mi ọwọ́ rẹ ló wà ìtumọ̀ rẹ̀ ni pé ipá rẹ̀ ká mi kése pé kíwọ́n ní ẹ̀rí náà sí àti àti àmọ́ ńlá sólérí àwọn oúnjẹ máa ńlá sólérí ohun ó ń Ṣàngó ní ma ń láàfó lérí àbá àti bá ti ń láàfó lérí odò ń Ṣàngó nù nasiyati biyadik aṣọ mi aṣọ eré ìyẹn ni pé agbára mi ìkápá mi ń bẹ lọ́wọ́ rẹ ọlọ́run madin fi hukmuk ẹjọ́ tí wọ́n lọ́wọ́ bá bá dá yóò mọ̀ ṣẹlẹ̀ ni yẹn ni pé ìdájọ́ wọ́n lọ́wọ́ yóò mọ̀ ṣẹlẹ̀ lára mi ni ó ti ṣẹlẹ̀ adilun fiya kọ̀dọ̀ gbogbo ìdájọ́ rẹ tó bá sì dá fún mi tí bá ń ṣẹlẹ̀ sí mi mo gbà pé lọ́gbàdọ́gba látọ̀dọ̀ ẹ̀wọ̀ ọlọ́run ẹ̀wù àtikárù lèyàn ń ṣe o àdúrà ni ẹ̀wù àwọn ọ̀rọ̀ tí ń jáde nílẹ̀ ní ó fi mọ̀ pé gbogbo àdúrà tó bá jẹ́ àdúrà tànàbí sallallahu alaihi dọ́gbadọ́gba ní gbogbo ìdájọ́ rẹ̀ tó bá ṣẹlẹ̀ sí ni as'aluka allahumma ọlọ́run ń bẹ̀ ọ́ ismin walak tó ṣe pé náà lórúkọ rẹ gbogbo kọ tí ọlọ́run bá ní mo fi bẹ̀ ọ́ ẹ̀wọ́ wọn ni aw allamta ahadan min khalqik àbó tí ẹ̀ fi mọ ẹnìkan nínú àwọn ẹrú rẹ mú fi bẹ̀ ọ́ aw ista'tharta bihi fi ilmi al-ghaybi indak àbí wọ́n lọ́nà ló ti ẹ̀ e fi sára rẹ lẹ́sà níbi ìmọ̀ lọ́dọ̀ wọ ọlọ́run tó kí wọ́n náà lọ́mọ nǹkan rẹ ó kọ́ tó kí wọ́n lọ́mọ òfin han ẹnìkankan tó ipò kọ̀ rẹ sí ni so ó túmọ̀ sí pé ó kọ ọlọ́mọ bá ń ṣe kíni ọ̀pọ̀ ju ọgọ́rùn-ún kan lọ ó di ẹ̀yọ̀ kan ọ̀pọ̀ ju ninety nine lọ. wọ́n ní àwọn àǹtẹ̀jẹ̀ àìlẹ̀ fi àǹtẹ̀jẹ̀ àìlẹ̀ alukur'an al-azim rabi'a qalbi mo fi gba àwọn nǹkan yìí bẹ̀ wọ́n jẹ́ kí alukur'an kó jẹ́ ìtutù ọkàn fún mi bákan náà wà ní wọ́n rọ sọ́dìrì yìí jẹ́ kó jẹ́ ìmọ́lẹ̀ fún mi nínú gbáyà mi wàjàlá àhísìnì jẹ́ kí alkùrán kó jẹ́ ìsípayá ìbànújẹ́ mi wọ̀dẹ̀hábọ̀ hammin wọ̀gọ́mmin jẹ́ kí alkùrán kó mú ìbànújẹ́ mi lọ àti ẹ̀dùn ọkàn anábì ni tó bá ka àdísì tó bá ka àdìkárù yìí báyìí ẹ̀wọ̀n náà àdìkárù tí mùsùlùmí gbọdọ̀ hásílẹ̀ lẹ́yìn ìbànújẹ́ kan bá ṣẹlẹ̀ síyàn ànábì ní kí wọ́n sáré kà ṣùgbọ́n kankan ló dún yàn lẹ́nu kí wọ́n ka àsìkáàrù yìí ànábì ní tó bá ka illa adhhaba Allahu hammahu wa huznahu gbogbo ìṣòro àti ìbànújẹ́ tó bá bó ń tọ̀hún ọlọ́run sì bá ọlọ́run bá mú kó bẹ́ẹ̀ gbogbo ìṣòro tó bá ṣẹlẹ̀ tó gbogbo ìnira tó bá ṣẹlẹ̀ tó ọlọ́run bá mú kó bẹ́ẹ̀ ọlọ́run ṣèdẹ̀kù fẹ́ nìyẹn gbogbo àǹkà yìí wàláyé náà lọ́yẹ̀ká halérí allahumma inni abduka wabni abdika wabni amatika nasiyati biyadika madin fiya hukmuka adnun fiya qada'uka أسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلت في كتابك أو علمت أحدا من من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن الكريم أو القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي وغمي أنا tó fi lè kà báyìí tí ìṣòro bá ṣẹlẹ̀ síyàn ọlọ́run sì mú ìṣòro àti ìbànújẹ́ hùn ọlọ́run mú mú kú wà abdala makanahu farhan farhan ọlọ́run wa fi ìdùnnú yóò fi rọ́pò ìbànújẹ́ hùn fakil àwọn yẹn wá bí pé ya Rasulullah wọ́n ni wà nábì wọ́n ni ala nata'allamuha ó ní kí ṣe wà nábì sí àwọn náà sáàlì kọ́ lọ́dọ̀ rẹ̀ anábì ní bala bẹ́ẹ̀ ni yambagi liman ẹni pé allah na ta'allama sáàlì máa kọ́yàn sáàlì máa kọ́yàn àbíkáwà náà ká kọ́ pé bóòlá sí máa ń kàá anábìnrin yambaghi liman sami'a an yata'allama o tó bá ti gbọ́ bí ṣe ń kàbá yìí ọlẹ́tọ̀kọ́ ọkọ̀ ṣe

ṣẹ́rí súnà ní ọba ti gbọ́ ìsìlẹ̀ yóò sì máa rí lò sí ṣùgbùgbù tí bá jẹ́ bànújẹ́ ni sọ̀lẹ́m sọ̀rọ̀ sọ́làm ní pító bá ti ká kíní yìí ọlọ́run mú ìbànújẹ́ yẹn kú yóò sì fi ìrọ̀rùn ìdùnnú yóò fi rọ́pò fún yà súnà ní ẹmọ tẹnu mọ́ ipe ò ní ìdí náà ń kà lé ò ní ìdí ẹ̀ ò ní ìdí náà ń kà lé gbogbo ìṣòro tó bá ṣẹlẹ̀ sí ọ wallahi èyàn orí ìta náà tí ò ti fún wa ní táàsì èyí tó wá tó gba ládá ní hajj 2007 ibi àti àwọn ọmọdá àkálájọ lọ nígbà àwọn ní àdúgbò wa bàtà wa dọ̀rùn wọ́n sá máa ń se mí láwádà lóríṣiríṣi wọn bá mi sáwádà pé àà ah, ah, bó ti wá ń dì yìí bó ti wá ń se yìí àà ah, gbogbo àwọn náà ń kàlé wa ń kọ́ báyìí mo ní kò wúlò àìmọ̀lẹ́ wá dá síbẹ̀ ìmúlẹ̀ láti jóná àníìdí ẹ̀mọ́ ní ha níjọ́ kan la wà ní ọ̀dọ̀ àwọn mọ́lọ́lẹ́ kí bàbọ̀dá nìyẹn mọ́lọ́lẹ́ kí wọ́n ní ibi tí wọ́n dé sí ọ̀dọ̀ àwọn sáwùdé náà bá lọ so ọ̀rẹ́ wọn kan wá wà pẹ̀lú wọn mo ṣe dé introduce mi sí wọn pé ah ọmọ ta ní oní ọmọ lágbẹ́já ni ẹ̀yìn lẹ́wọ́n sí báyìí ẹni o sì ní ẹni o láìkẹ̀ ẹ̀fẹ̀ gan ṣòlí mọ̀ wọ́n ti mọ̀ pé ọmọ èké yóò dágbàlagbà mọ̀ àwọn alágbò nínú ọmọ èké mọ̀ ará àdúgbò wa náà ní ẹni òun náà so àwọn sáwọn sẹ́fẹ̀ pàtó ń sẹ́fẹ̀ wọn ní à kíkọ́ wa ní gbogbo àwọn àṣírí wa náà kàlẹ́ àwọn onídìí ẹ̀ mọ̀ ẹ̀ à ṣùgbọ́n wọ́n wá pàdé ìmáàmù ìmáàmù tó kú ọwá ìmáàmù àzáròdé ni wọn ìmáàmù rò pọ́ní súnà ni ìmáàmù ni lọ́ba ní níbọ̀ láti mọ́ dẹ́mọ́ sáwàdà wọn lọ́ba ní à ìmáàmù ẹ̀rí àbásàròdé wà ní omi ni ẹ̀ à sáwàdé kún ẹ̀ lẹ́wọ̀n níta bá kíra wa tán wọn náà tẹ̀ wá sọ kéré kan tẹ̀ wá ní wọn ní gbogbo náà ń kà lé ẹ̀bá mọ́ dànù ẹ̀bá mọ́ sún náà ọlọ́jọ́ tí ẹ mo ní kò ní ọjọ́ tí ẹ kankan mo lé mi ò rí tí ẹ fẹ́ náà kà lí ṣe tánàjò ti fún wa àbí ọ̀nàgbà tí wọ́n bá gbà náà ló kù hmm, náà ráìtì náà èmi orónsùnà tí ó máa táka oògùn wípé èèyàn yà bẹ́ẹ̀ orónsùnà tí máa sọ pé èèyàn yà bẹ́ẹ̀ ìgbẹ́ ọjà ìgbẹ́ à ìrọ̀ èyí òun pèsè orónsùnà wà lókọ́ wọn ní àwọn bàbá ń bẹ́ agbalagba àwọn àgbàlagbà àwọn àgbàlagbà ń bẹ́ ṣé ẹ máa ń fi àgbàlagbà dẹ́rù bà kí àwọn àgbàlagbà ń bẹ ńlé o tí ń ṣe dáadáa sí wọn àmọ́ àgbàlagbà ń bẹ ńlé tí wọ́n bá mi dá búlálà <laughs> wọ́n bá yẹ ṣe mí búlálà kí wọ́n mọ́tò lójú ṣòkò tí mo rá sọ ní rédíò pé àwọn àgbàlagbà ń bẹ ńlé asòfin pẹ̀lú aláwọn àgbàlagbà ńlé ìrẹ̀lẹ̀ yìí eh, súnà tí ò tí ètí ò tí ìmọ̀ ìtẹ́lẹ̀ sí ni o súnà tí ò tí ìmọ̀ tí súnà kọrí sí ẹni tí bá ń so òun ni pé anabi sallallahu alaihi wasallam ẹ wo àdúrà ńláńlá tó fún wa ẹ wá wo anabi tó wá sọ ipe wọ́n tó bá ilé ṣe àfàìmú àfàìlọ ìbànújẹ́ yẹn kò sí ti jẹ́ bẹ́ẹ̀ sẹ̀rí báyìí àwọn náà ń kàlẹ̀ tẹ̀lé mọ́bí tí ó ti wá tẹ̀lé mẹ́tọ́ kọkalẹ̀ wọ́n ní ara fa àríyí fa ìdátù fa'idatu qada'u li ajati tẹba kàtàn wọn ni tẹ́kìtúbù wátẹ̀ṣìrábù wátẹ̀kìráwù tọba aka wọn ni wọn mọ́ ṣakàfíhì wọ́n ni <laughs> wàhíyà mujarrabu nankali nankali tó iṣẹ́ púpọ̀ jù ní la shakka fi àìsẹ̀ ìbejì mẹ́ wà mọ́ shakka fi ìfàwọ́ káfíru wà láìbí sẹ́wọ́n wà nánkali nù wọ́n ni wọ́n tó bá ń ṣe méjì rẹ̀ kìbìrí ni ọ́ ẹ̀wùn kan ní tí yóò fi jẹ́ mùsùlùmí wọ́n lè yẹn di gèbè rí ní tó ẹkọ́ wà mẹ́rin kí wà máa ń ṣàkà fi ìfàwúwà mọ́mínú ẹ̀tọ́ ilẹ̀ ní ìyẹ̀méjì lè di kiri ìhun gẹ́gẹ́ ní mùmíní Islam yìí wà dáẹ̀ wàláì ṣe tí ẹ bá wo tí ẹ bá fi gba Islam tó wá jẹ pé ó padà wá ṣe tán pé jẹun wá study Islam wàláì kò ní ìwà tó wọ́n sọ fáwọn èèyàn pé gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe Islam látọ̀dún yìí ẹ̀ ṣe Islam sí Islam náà lẹ́yìn ṣe dé báyìí kọ́ wá kàkàkẹ́ tẹ̀ wá na júyàn tó náà ń kàlí pé orí àṣírí rẹ̀ náà ń kàlí rẹ̀ abẹ́rẹ́ tó kó ti sẹ́ bọ́ orísà ń gírí ti kọ́ wá jẹ́ kí tó tó gba Islam ó tó wá na tó náà kàlí ọlọ́run ṣètò wá sàrùn rẹ̀ wá tó na tó súnà wọ́n rí pé ah, àtẹ̀yìn ẹlẹ́bọ àtẹ̀yìn onínàkàlí nǹkan kan náà ní ní ó padà já sínú sọ́lọ́n kọ́mọ́ta sànú yà ẹ wá wò Ànábì sallallahu alaihi wasallam ní tí súnà já sínú tó bá ní kíní kan dáa yóò sì kàn ní ní tó ṣe kíní tó fi rọ́pò ẹwọ̀n kan báyìí Ànábì ní gbogbo tí bá ń jẹ́ ìṣòro láyé tó bá báyà ní gbogbo ìbànújẹ́ tó bá báyà ní tí a bá ti ka àwọn àdìkárò yìí ọlọ́wọ́ sì mú ṣìkìnì yóò sì mú ìbànújẹ́ ìrọ̀ fún ẹ̀ yóò sì fi rọrùn yóò fi rọ́pò wàkọ́lẹ̀ làárùfí àlàárùfí inú àwọn ọmọkéwò ìmáwọn ẹ̀yìn Abdullahi ibn Abbas ó ní fi àwọn tó ṣe pé wọ́n ń ṣe ìkọjáàlà tí wọ́n ń ṣẹbọ níbi orúkọ ọlọ́run wàkọ́l ọwá ní ilahadul mulhidin ó ní ìṣe kèfìríta ilahad tí wọ́n ń ṣe àwọn tí wọ́n jẹ́ oní ilahad wọ́n náà ni pé an da'u láta fi so n ti Ibn Abbas wínú فقال ابن جريج المجاهد ابن جريج لقد مجاهد أوني وذروا الذين يلحدون في أسمائه ìtumọ̀ pé ẹ̀fì àwọn tí wọ́n ń ṣe ìlẹ̀hádìlẹ̀ níbi orúkọ ọlọ́run òun náà ni pé ìṣtọ́kùláta mìnàlọ́ wọ́n ya láta látara Allah wọ́n ni Allah òun náà ni ń jẹ́ láti wàṣtàkù al'uzza min al'aziz wọ́n ni aziz wọ́n wọ́n ní jẹ́ al'uzza wàkọ́lá kọtádà yulhidun kọtádà ní ìtumọ̀ yulhidun máa na yushrikun wọ́n sẹ́bọ̀ ní jẹba ibnu abbas ẹni kọtádà ẹni ibnu abbas àti mujahid so àwọn ní ìtumọ̀ tí ń jẹ́ wàdárù lẹ́dínlẹ̀ yulhidun fi asma wọ́n ni ilhad òun náà ni kíyàn máa ya orúkọ tí kìí látara ọlọ́run látara Allah kọ wá ya orúkọ kan jáde lára rẹ̀ tó pé ọ wà ní Allah náà ni ń jẹ́ báyìí tó pé látara Allah ló ti fàáyà ewúrò àwọn tó ya látà ní ìsinmi ni látà bí máa ní Allah so bẹ́ẹ̀ sí látà ní òòsà kan ní jẹ́ bẹ́ẹ̀ àfọ́rọ̀ 8 moon láti wọ́n tó ní al-Uzza wọ́n ní al-Aziz so níbi tó bá jẹ pé bí Yorùbá bá a ṣe ń pe ọlọ́run ní ọlọ́run tó pé ọlọ́run náà la gbà pé Allah náà ni tó bèèrè ṣe pé òòṣà wá ń jẹ́ ọlọ́run ó ti kó sínú ilẹ̀ hádùú àmọ́gbàtà gbogbo òòṣà Yorùbá kò sí òòṣà tí ń jẹ́ kí ni tí ń jẹ́ ọlọ́run a jẹ́ pé irú yẹn ó fírí a lè pe ìpè ọlọ́run ní ilẹ̀ hajj ṣẹ́tigẹ́tì tí mò ń tráì láti yọ ní tí ń gbìyànjú láti yọ jáde ní ọ̀rọ̀ tó ráhùn kan bẹ̀rẹ̀ ìṣòwò láwọn ò lè pe ọlọ́run ní ọlọ́run tó bá ní òun lè wọ́n ní aláwọ̀ ọlọ́run kí wá tó ṣe bẹ́ẹ̀ lásán pé ilé pé yóò tó ní ilẹ̀ hajj ni fẹ́yìntẹ́ bá ń pè àṣejù lálá nínú ilé yìí àìgbọ́rọ̀ yìí ni torí kọ́ídà tó dé ilẹ̀had oná là ń kà yìí àlàyé tí ń bẹ lábẹ́ ilẹ̀had oná là ń kà yìí kan ní pé lágbájá á ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ara ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ni kíyàn máa sọ ọlọ́run ní orúkọ tó ṣe pé orúkọ yẹn wá ń jẹ́ orúkọ òòṣà kan kí wọ́n gbé lọ́lọ́run lérí tọba kan náà wọ́n ní wa asulẹ̀ ilhad fi kalamil arab wọ́n ní ìpìlẹ̀ tí ń jẹ́ ilẹ̀had nínú èdè lárúbáwá òun náà al-udul ala al-qasd òun kéèyàn gúrúkò níbi nǹkan tí yẹn tó yẹ kéèyàn lọ bákan náà wal-mayl wal-jawr wal-inhiraf kéèyàn sẹ́rí kéèyàn yíríyányá wà mí ní al-lahadu fil qabri ìbẹ̀rẹ̀ tí máa ń yọ láhàdù jáde nínú kọ́bù tí a kó tán bá gbé sáré tán bá gbé kòtò ọ̀nà pè ní al-lahad wọ́n ni lè inhirafihi ila jihati al-qibla an simmatil an simtil haf yẹni pé tó bá gbẹ́ kòtò tán wọ́n ara wọ ẹ̀gbẹ́ kan wọ́n ara yàwọ́ bẹ̀ ní ọ̀kankan kíbla nínú wọn àgbẹ́ kòtò yẹn sí ọlọ́run ní jẹ́ al-ilhad yẹni lahad ilhad nínú èdè Lárúbáwá قال ابن القيم ابن القيم رحمه الله وني حقيقة الإلهاد في الميل بالإشراك والتعتيل والنكران وني تنجي إلى حد ققا ونني فيها نبيرو قولون الميل ونني كي يسري بالإشراك كي يوم في الككشد ديولون والتعتيل أبي كي يوني أولون وجرو قوي wọ́n nù kọ́rọ́ ni kí ọ̀tá bóyáyán pé a gbà èèyàn ṣe ilẹ̀ hádùn so wọ́n ni wà asmáwù arab ta'ala kúlẹ̀ asmáun wa awsafun wọ́n náà orúkọ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ìròyìn ní orúkọ ni tó ìrọ̀fù bí a ta'ala táàmà fi mọ́ ọlọ́run ilá ìbáàdìhí wà dallati ala kamalihi tẹ́rù ọmọ fi mọ́ ọlọ́run tí ó sì mọ tọ́ka pé ọlọ́run ọba ọba tó pé ní jalla wa ala ọba tó lára ẹga tó lára tóbi wa qala rahimahullahu ta'ala ẹni imam ibn qayyim wọ́n sọ báyìí pé wọ́n ní falẹ̀ ilhad wọ́n ní sẹ́rí tí ń jẹ́ ilhad ẹni kí o ní ọlọ́run sẹ́ ọba aláàánú ní pé ní ah, àà ah, kìí sọba aláàánú má ní kí ló dé àà ah, kọ̀sánú èmi so irú eléyìí ìlàhádùnú wà ìǹkàrù àkí ọmọ tako ṣe pẹ́lú míì tí nǹkan bá aburú bá ń ṣẹlẹ̀ sí yóò wá rí ọlọ́run òtí ẹ̀sí dáadáa kankan fún orí ẹwà aburú ẹyọ kan ló ṣẹlẹ̀ sí o yóò orí yẹn wọ́n ní ilhad wà imma bí jùdì ma àníyà wà tààtìlì àbí kí wọ́n takò túnmọ̀ orúkọ yẹn gangan àbí kí wọ́n ti pa ti pé kò jẹ́bẹ̀ rárá wà imma bí tahrifiya àni sọ̀wábi àbí kí wọ́n ti wá yíkò níbi tí kìí ṣe in tó jẹ́ déédéé níbi ìtumọ̀ yẹn gangan wà ìkìrájú àni haqqi bí tààwìlát kí wọ́n yọ orúkọ ọlọ́run àbí ìròyìn rẹ̀ kó níbi ọ̀nà tó yẹ kó jẹ́ ọ̀nà òdodo kí wọ́n á fún láwọn ìtumọ̀ ìlọ́bẹ̀rẹ̀ tí ò ní bá mu wa imma an yaj'ala asma'an li hadhihi al-makhluqat àbí kí wọ́n sọ orúkọ ọlọ́run di orúkọ ìdátọ́dá ka ilhadi al-ittihad bí ilhadi àwọn tó ṣe pé wọ́n nípa wọn ní súfínù fàyínà ń jẹ́ alúwa asìmá an hadha alqawn mahmudu wa wa madhumu wa yẹni kí wọ́n sọ gbogbo orúkọ ọlọ́run di orúkọ tẹ́ pé ó kọ ayé ni àti tó dá àti tí ọ̀dá ń ní ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí bá irú ẹ̀nà àwọn ìtàwọn Yorùbá náà máa ń dánwò pàtàkì àwọn tọ́mọ láwọn ń kéwì ẹnu àwọn dùn wọ́n jòkó kalẹ̀ wọ́n wá sọ ọlọ́run ló kọ́kọ́ ọba aláfúnfúngò sọ́rọ̀ ló kúrò àìlábà aláfúnfúngò ọba létílu kára bí ajere sọ́rọ̀ lájere sájere wúlò fẹ́yìn gan ẹ̀ sí nǹkan pàtàkì lájere gbogbo àwọn ọkọ̀ báyìí ìyé máa ń sọ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bó pẹ́ra rẹ̀ òṣèlú gbọ́dọ̀ jìnà sí i ara tí ń jẹ́ pé yẹn bó àkírí àyè nù wọ́n bá ní ọlọ́run jẹ́ báyìí ah èmi ọ̀mọ orúkọ èmi ọ̀mọ eré ilé ṣùgbúrú à ń kọ́dà ẹlòmímọ̀ tó fi ń dánu adúpẹ́ fún ọlọ́run hmm. ọba òkómi ẹrin dàsílé ẹsìn ọmọ òkómi ẹsìn dàsílé ẹran òun náà ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀rùn ni àfá àwọn ìmọ̀ ń gbádùn púpọ̀ ẹ̀yìn ìgbà tó kó ní gbọ́gbùgbọ́ ní wọ́n náà wọ́n gbádùn gbọ́gbùgbọ́ so gbúrú eléyìí ẹni tí sun ti ń jẹ́ súnà lẹ́sọ̀lọ̀sọ̀lá tí àkídà bá yé yóò máa tara ní pé hé wíwò òun lè yìn pé ọlọ́wọ́n ọba yìí ẹ dákun ẹ jẹ́ káwọn nìkan fìlà ká yàrá wò tí wọ́n lè rí àwọn nìkan ní lágbájá òkú mẹ́rin síndásílẹ̀ ẹran ní ọ́ òkú mẹ́rin dásílẹ̀ ẹsìn ní ọ́ kínú ló sì mọ́ dùn ní wàhálà ìrẹ́lẹ̀ wí o kí wàhálà ẹgbó kọ̀ mí púpọ̀ jù sẹ́rẹ́ kò sí inú tó wọ́n bàjẹ́ torí túmọ̀ rẹ̀ ní pé alábòsí ni ọ́ mọ̀dàrú ni ọ́ mọ̀dàrú náà ni ọ́ alábòsí náà ni ọ́ ìdánpé ìrùn kí wọ́n apọ̀lọ́wọ́ bá olórí àwọn ilhad àwọn sọ pé wọ́n ní uwal musamma wọ́n ní ọlọ́run lọ́ba tá a máa ń pè bi kulli ismin mamduhin pẹ̀lú ọkọ̀ tó bá jẹ́ pé ó kọ́ ẹ̀yìn ní ọkọ̀ tó yíyàn akílan nílà aka ìwà shari'an àti nínú òfin wà urfan àti nínú urf wà bi kulli ismin madhmumin òun náà ní tó ń jẹ́ gbogbo ọkọ̀ tí ó dáa pé ọlọ́run òun ní ó kọ tó dáa òun náà ló lókọ tí ó àwọn oníṣúfí o wọ́n ni ó kọ tí ọ̀dá akílán nínú làákàyè wà ṣáríán àti nínú ṣẹ̀ríà wà irúfàn àti nínú nínú orúfù ní ẹnikínú àlẹ́ àdáwà ọ̀nà ní jẹ́ so ni ma kan jòkó ẹ wàláì tẹwà rí àwọn tí tó jẹ́ onísúfí nù wọn tó yí pé tí ó fẹ́ practice súfí ìgbàwọn lẹ́rùn pé ha ìkàkí nǹkan kìíní yìí àbí tó yẹ pé ìwọ̀n tó bá bá wọn nulé pé nulé lẹ́tìlọ́lọ́ tìlọ́lé ń dáhùn nulé ń dáhùn sọ nulé kí wọ́n sọ ń ta kí wọ́n sọ lé rédíò àwọn tó kàn tí ìbá sí la ilaha asalatufa nabi àti astagfirullah ọba tán táǹsì náà nù ẹgbogbo yìí tí a ń ka yìí sí ọlọ́run yìí nìsìn aláyìn tí mẹ́nu síra wọn ni wọ́n ní ọlọ́run níbi asma wa sifat wọ́n ní gbogbo kan tó ikú tó bá fìlà káyì rẹ̀ rù gbogbo tó bá wù ní ọmọ ọpọlọ́run ọjẹ́ tó dánú làákàyè ni ọjẹ́ tí ọ̀dá ni òun náà ní jẹ́bẹ̀ tó bá ti gbà pé ọlọ́run lọ sáfẹ́ pé òun náà ní jẹ́bẹ̀ ẹ tánà lè sọ́rọ̀ eléyìí fún tí ó gbà mọ́ra so wọ́n ni ta'ala Allahu amma yaquluna 'uluwan kabira Imam Ibn Qayyim ni ah ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó ga ju gbogbo táwọn ní súnlẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ìlọ ẹni ذكر ابن أبي حاتم عن ابن عباس يريدون في أسمائه أبو حاتم لقد ابن عباس ó ní ìtumọ̀ pé wọ́n ń ṣẹ́ríkò níbi orúkọ ọlọ́run àbí wọ́n kìnkankan bọ orúkọ ọlọ́run yushrikun ẹni pé wọ́n ń ṣẹbọ pẹ̀lú orúkọ ọlọ́run wà á ní súnmù láta min al-ilah wọ́n wá sọ láta ní àtàrà ìlà wal Uzza min aziz aziz látara Uzza wọ́n ní wàlánilà amash amash yẹni kí wọ́n fi ń bọ ní orúkọ ọlọ́run nǹkan tí ò sí ń bẹ ìtumọ̀ ìlàhádùn kí ọmọ fi tí ò sí lórúkọ ọlọ́run kí ọmọ fi bọ orúkọ ọlọ́run ọba kult sheikh abdulrahman al-sheikh fẹ́ẹ́ jí kára dubai so síwájú ká tó parí ẹ̀rí pé ayàtàkà òun ní kọ́lọ́ ni walillahil asmaul husna fad'uhu biha olúwa ni mo ní àwọn orúkọ tí orúkọ yìí rẹwà orúkọ yìí ni ẹ máa fi bẹ̀ mí bóòlù ẹsẹ́ a máa ń fi orúkọ ọlọ́run bẹ ọlọ́run èyàn tó bá wùyàn bóyá orúkọ ọlọ́run àbí ìròyìn rẹ̀ ìyẹn kàlẹ̀ wípé ọlọ́run o mọ bẹ̀ ọ́ ṣàánú mi torí pé wọ́n ni o ní àwọn orúkọ tó rẹwà mo fi gbogbo ọkọ rẹ tó rẹwà mo fi bẹ̀ ọ́ kò sí tó burú mẹ́ irú yìí tí a kà nínú hadith anabi ni sí pé as'aluka bi kulli ismin huwa lak kí mo fi gbogbo kọrẹ tó ń jẹ́ mo fi bí ọlọ́run ṣàánú mi kò sí tó burú bẹ́ẹ̀ àbí tó bá sì tún wúyàn ìyẹn lè wo ọ̀kan nínú orúkọ ọlọ́run tó ṣe déédéé nǹkan tí ìyẹn fẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá pẹ̀rẹ̀ ní al-Ghafur ipé èmi ni ọba tó máa ń ṣàfojú kó àforíjì fúnyàn kí wọ́n ní ọlọ́run ò mò ń bẹ̀ ọ́ ìntọrọ àforíjì lọ́dọ̀ rẹ bí annaka gafur torí pé wọ́n ọlọ́run wọ̀lọ́ba tó máa ń foríjì yàn àbí ya Allah ya gafur eghfirli kí wọ́n ní ọlọ́run wọ̀lọ́ba gafur ọlọ́ba tó máa ń foríjì yàn foríjì ni so àbí kíyàn ń pọ́lọ́run wọ́n ni ọba alhafiz wọ́lọ́ba tó ma ń ṣọ́yàn wọ́lọ́ba oníṣọ́ ihfaz ni ṣọ́mi ṣùgbúrú àwọn ọ̀nà tí yẹn ma ń gbà láti ma fi bẹ orúkọ ọlọ́run bẹ̀rẹ̀ kí ó wá jòkó ó wá ní orúkọ ọlọ́run asmaullahi al-husna àbí eh, eh, ismullahi al-azami orúkọ ọlọ́run ọba tó tóbi jù nílá fún ọ àwọn bá ṣe fún ọ yìí àìkọ́ṣà náà lọ́lọ̀ lè sà kí ní yá ìkọ́ṣà 1111 náà lọ́lọ̀ lè sà so ẹ́dàkùn bí tí yóò náà ti mọ̀ pé kí ní yẹn kò bá mú kí yóò jòkó kọmọ wá pé yáramán yáramán yáramán yáramán yáramán yáramán yáramán yáramán yáramán kọwa ní ọ́sà 1111 ẹ̀dàkùn tí etí ọlọ́run bá dìde lẹ́bù náà ni gbà tó bá pèlẹ̀ kan tí ò fi wá ní gbọ́ àbí kó wá pè ní 1111 ní ó tó wá gbọ́ pé tó ń fẹ́ rí sùúrù kaba yìí èyí ó ti rí pé nǹkan yẹn gan àgbélẹ̀rọ àwọn èèyàn ni lèèyàn pé ọlọ́run pé ọlọ́run ya rahman irhamni ó ti tó ọlọ́run ọlọ́ba tó máa ń ṣàánú yẹn ṣàánú mi ó ti tó bóyá alápèjúwe náà nìsín wọ́n náà ń jẹ́ Sa'id kíni kan wọ́n á pè ọ́ Saheed Saheed Saheed Saheed Saheed Saheed Saheed ah sọ́ńtọ́ fẹ́ kí ló ń pè mí sí báyìí àwọn bá ti pẹ́ Saheed dàpọ̀ fún mi ní kínlọ́ rẹ̀ ó ti tàn ó ti gbọ́ àwọn Saheed Saheed Saheed Saheed Saheed Saheed ọ̀wá ń pè pè pè pè ọ̀wá ń pè one thousand rẹ̀ lẹ́wọ̀n gà kí so ó ti di yẹyẹ so walillahi masalu al-a'la ọlọ́wọ́n bá àpòjú rẹ̀ tiẹ̀ tó wá ga jù lọ ọlọ́run bá ní èmi ni ọba sẹ̀mí qarib mo súnmọ́ yín mo gbọ́ ṣọ́wọ́ bí ọlọ́run ṣe làwọ́ bó ṣe làwá lóye nínú ayé alukur'an yìí ipò mi ni mo ní àwọn orúkọ tó fún àyẹ̀mọ́ fíbẹ̀ mi mí kí gbogbo nǹkan sí ẹ̀ máa ń wá lọ́dọ̀ ọlọ́run ọba àdúrà gan fún ara rẹ̀ anábì ní ìjọsìn ni nípa tí yẹn bá ń sàdúrà ọlọ́run sì máa ń fún yẹn ní ládàpẹ́ lágbájá ń bẹ̀ yẹn lágbájá kọ́ra bí o bá ti rí nǹkan yẹn sọ abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala sọ alẹ́kùn agbóyè ẹ̀sìn rẹ̀ kọ́nàkọ́mọ́ṣà tó ṣe fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk náà. wọ́n bẹ̀rẹ̀ ní assalamu alaikum. ọ̀tọ́. Hello, assalamu alaikum. it is good for a brother when there is misunderstanding between his wife and always said, I'm not doing again. Hmm. lẹ́yìn ìṣẹ́má ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó lè kí ọmọ sọ bẹ́ẹ̀ bóyá ọkọ ní wọ́n sọ fún ìyàwó rẹ̀ pé ìṣẹ́má tó ti jà àbí àwọn ọ̀nà wọn sọ fọ́kọ rẹ̀ pé yìí ń ṣe mọ́ tábà ti jà sí ẹ̀mọ́ tó máa yìí ń ṣe mọ́ yìí fi ọmọ níjẹ́ báwọn yìí fi ọmọ náà níjẹ́ báwọn so kéèyàn tọ́kùrú kaba wọn. ẹ ọkùnrin ni máa ń sọ bẹ́ẹ̀ náà ni kó tọ́kùrú kaba wọn àtọkùnrin àtọkùnrin náà wọn gbọ́dọ̀ máa wí bẹ́ẹ̀ sọtọkùnrin mi lè wí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbọ́ báyìí sọ ìwé kọ wí aláìkọlá kùnú ní ìsinmi tó mọ̀ ní pé ìjọ ọmọ náà ní ìjọba sọ àmọ́ ọ̀rọ̀ rẹ̀ sú mi kó ló ṣe ń ṣe báyìí àhà sùúrù yẹn èèyàn kò túmọ̀ sí pé ìfẹ́ ọmọ tó òun náà ní pé òun wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tí wọ́n straight ní pé ń túmọ̀ sí kọ́kọ́ kalẹ̀ sọ́sì bẹ́ẹ̀ náà fàtà ní pé àdàpé rẹ̀ náà ní irú kaba wọn bí kí wọ́n sọ fún ẹgbẹ́ ìdá abilẹ̀ àbí kan lọ lè bàbá rẹ̀ sọ́sì bẹ́ẹ̀ náà fàtà ní pé túmọ̀ tọ́láàkì bẹ́ẹ̀ náà fàtà ní pé àárọ̀ kò sí túmọ̀ tọ́láàkì àti so àmọ́ gbogbo àwọn gbólóhùn rẹ̀ dèdè yìí ẹ̀ kí wọ́n jìnà sí i النبي صلى الله عليه وسلم نبي من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ẹn tó bá jẹ́ olùwàgbódodo tọ́rọ̀ rí ọba ti ní jáde lẹ́nu rẹ̀ sẹ́nu sí ní tóun lẹ́sọ̀ kankan bí ọkàn kan ní mẹ́lẹ̀ kan jáde ọ̀rọ̀ rẹ̀ ọkàn jáde lọ́n ti ẹ̀ ọ̀rọ̀ apá iná ọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́nu rẹ̀ nù tí wọ́n bá wà rẹ̀. lọ́wọ́ kan náà is it good for a brother that always abuse his wife and said understand? So there, uh, there, there are a lot of women outside. You want to go, go. What is the punishment for the person? Okay. Irú yẹn bóyá obìnrin ó hàn lè mà wọ́n sọ pé obìnrin pọ́ta ìpọ́ta bá dẹ́kun rẹ̀ lọ́mọ lọ́mọ wùlẹ̀ ọ̀ràn mi lè màmá yíò yẹn sọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ra yíò kì í sọ̀rọ̀ tí ọ̀dà sòkòrò kò ní nǹkan kan ṣe nínú ọ̀rọ̀ òfin ẹ̀sìn bí kóra ẹ lọ tó bá lọ máa lọ máwùlẹ̀ máa hàn mí lè máa o máa kó bá ti sú ọ máa kóra lọ o kí lọ máa hàn mí lè máa wọ́n fi pọ́ńtà o so òun lọ bá ẹni pé ọ̀rọ̀ oúnjẹ ti túmọ̀ pé ó pòfókì ọ̀hàn ọkọ rẹ̀ lè mọ̀ ni lọ́nà náà lè sọ fún kàbá kó àkọ́ lọ máa lọ kì í ṣe pé ń sọ fún pé mo kọ́ kalẹ̀ máa kọ́ lọ máa lọ ní òtúmọ̀ èdè tọ́lák kò sì kó ọ̀rọ̀ tọ́lák kò sínú sómi pé ètè pé yẹn ti hàn yẹn lé mà sóná ní bọ́ọ̀rọ̀ òun a'lam. What type of cloth is recognized or eh? is recommended for Muslim cloth? Okay. Recommended for Muslim. Okay, ipe Muslim woman naba? Ipe eh. irú aṣọ wo náà ni Islam fẹ́ kí obìnrin ọmọ wọ̀ aṣọ tí obìnrin ọba wọ̀ ó jẹ́ aṣọ tí kò ní máa fún mọ́ ara bákan náà kó jẹ́ aṣọ tí ó fẹ́lẹ́fẹ́lẹ́ àfi tó bá ṣe pé yóò wọ̀ fún ọkọ rẹ̀ nìkan nínú ilé àmọ́ kọmọ wa tó fẹ́lẹ́ lójú àwọn ọmọ àbí lójú àwọn ọ̀rẹ́ rẹ tẹ́jọ wà nù lé ọ̀rọ̀ nù lé gan ní sọ yìí o torí gbogbo aṣọ tóbìnrin bá wọ̀ inú ilé là ń sọ o obìnrin ò jáde àbí kó lo kíni àbí kó lo jìlìbáàbù yẹn ni pé ìjáàbù tí ó látòkè kanlẹ̀ ìjáàbù wà ní ìròyìn mẹ́rin gbọ́dọ̀ pé sára rẹ̀ ó gbọ́dọ̀ nípa ó gùn ìtumọ̀ kó nípa ni pé kó tíkì kìí ṣe ìjáàbù tí ó transparent bákan náà ó gbọ́dọ̀ gùn kò jẹ́ ìjáàbù tí ò ní tí ó so bákan náà fẹ̀ ó fún kò ní ọ̀ṣọ́ design rẹ̀ so lè ní jẹ́ ìjáàbù so bákan náà ìjáàbù tí obìnrin ọba tó lò kò jẹ́ ìjáàbù tí ó mọ̀ wà attractive bí kí wọ́n pink ẹ̀wọ̀n so kó jẹ́ bí black kó jẹ́ bí navy blue àbí bẹ̀yìn um, brown yẹn ni pé dark brown tí ó sáà ní jẹun tí ó sáà tán tí ó sáà lè máa fa ojú tójú bá ti rí so gbúrú àwọn nǹkan yẹn náà ni èèyàn máa ń ṣọ́ lára hijab tọ̀ tóbìnrin bá wà nulẹ̀ kò gbọ́dọ̀ wọ aṣọ tó fún pàtàkì jùlọ tó àìpóhùn àtàwọn ọ̀rẹ́ rẹ̀ nàbí nǹkan kan sílẹ̀ ní aṣọ yẹn kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ò ní bo gbogbo ara rẹ̀ tó pé ẹnu ọrùn ọwọ́ àti ọrùn nìkan ní ọ̀yọ̀ kalẹ̀ tó rà nẹ́bí kọ̀ kóbìnrin ọmọ wo òhò obìnrin a sì mọ̀ pé àdísà nẹ́bí ṣàlàyé pé al-mar'atu 'awratun kulluha ń kírun yóò yọ ọrùn ọwọ́ gbogbo ara yókù obìnrin ò pé ọ̀rẹ́ rẹ̀ dé nìsìn wọ́n lè ọwá bọ́jáàbù ọwá wọ aṣọ tí ó ju apá rẹ̀ lọ àbí asọ́tọ̀wọ̀ ọwá fún ọ dẹ́ndẹ́ndẹ́ndẹ́n kọ̀dá haramu ní láàrin obìnrin sóbìnrin gan ibi lè ó ti mọ ẹ̀ṣẹ̀ ńláńlá tí àwọn obìnrin tó ń jáde bọ́ta tí wọ́n kàn wà nílà anábì ń ròyìn wọn pé anábì ní àwọn obìnrin kan bẹ mal'unat ẹni làánà ọlọ́run ẹni ìbínú ọlọ́run wọn àwọn wo ni ànábì ní kàṣíyàtún àríyàt àwọn tọ́lá àwọn wẹ́wù tó pé òhun náà sí wà wọ́n wẹ́wù àmọ́ òhun ni wọ́n wà aṣọ wọn fẹ́lẹ́ aṣọ wọn fún mọ́ra aṣọ wọn kò ní bu ara yányán so yẹn ni pé wọ́n jáde láláì ní wọ jilbab so láti fi Islam prescribe eh, fún obìnrin ni ìmúra obìnrin pé yányán òun náà ni kó bo ojú rẹ̀ obìnrin tó pín yányán nù ó múra pé so kí wá sí pé ojú tó máa yọ gímú kalẹ̀ wọ́n mọ̀ rí pé ìpéjú rẹ̀ pé ẹlẹ́yà pupa ẹlẹ́yà tọkọ̀bà mú ẹlẹ́yà lọ́kàntí èkó yìí so gbogbo orú yẹn kọ́ ó bo ti gbogbo ó ti pam torí pé kí ni àwọn sọ̀hábà gbàtán ṣàlàyé gómìnà ṣe máa ń lo nìkọ́ọ̀bù wọ́n ní àyàn Abdullahi ibn Abbas ó ní ọlọ́wọ́ bá pa àwọn obìnrin láṣẹ ní kí wọ́n lo kán gbogbo gbọ́ ara wọn látòkè kalẹ̀ pẹ̀lú jìlbáàbù wọn kán wà rọra yọ ojú kan kalẹ̀ lè rọ òyà láti máa fi rí ẹ̀yìn ijú ẹ̀yìn ijú kékeré ìrìnkan rọra yọ kalẹ̀ láti máa fi rí náà so àwọn oníṣẹ́ ìjà ẹ̀nìkọ́bù ní sí wọ́n ti wá improve ẹ̀ débi pé èèyàn lè máa rí náà pẹ̀lú kíni pẹ̀lú net tí pààyàn ní máa rí ẹ̀yìn ijú rẹ̀ wọn ní rí pé rẹ̀ torí pé nítorí kẹfí ní kẹ́ lu ojú nítorí àti máa lè máa fi rí nànà ni so ti ń jẹ́ òfin ìmúra obìnrin lélẹ́ yìí wallahu a'lam. onígbòye ọ̀rọ̀kánà àrọ́pù ṣé sífà àbí àrọ́pù. àrọ́pù ṣe sífà ọlọ́run ọba ni sífà ni náà sífà ti lọ́ọ̀ náà òun náà máa ń pè ní àwọn asma wa sifat sọ àwọn orúkọ ìròyìn rẹ̀ náà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك